أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ثم الصلاة والسلام على من أرسله الله هدى للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عباد الله اعلموا أننا في هذه الأيام يعيش فيه المسلمون إلا من رحمه الله في انحراف انحراف والبعد الشديد عن المسيرة الإسلامية وعن الطريق المستقيم الذي خطأ الله سبحانه وتعالى لعباده وأرشلهم إليه رسوله صلى الله عليه وسلم فأصبحوا في ضلالة والحيرة في أمورهم لأنهم قد ضلوا طريقا أخطأوا طريقا وكل من أخطأ الطريق ضل ومن ضل فلا ينال مقصودا قل أو كثر ترى كثيرا من المسلمين يعيشون هذه الأيام في الانحراف الشديد تركوا منهج الله وشرعته الذي وضع لهم في حياتهم الدنيوية والتي تكون سببا لهم للفوز والنجاة والنيل من رحمته في جنته النعيم إنسان المسلم لا يمكن له النجاة في هذه المسيرة إلا إذا سلك مسلكين في أمره المسلك كل أول أن يتبع هداية الله سبحانه وتعالى التي يرشدها الله إليها وهي صراط المستقيم الذي كان مسلمون يدعون الله سبحانه وتعالى في كل ركعات صلواتهم يوميا لأن يهديهم إلى هذا الصراط المستقيم وهم يقولون في فاتحة الكتاب اهدنا صراط المستقيم ولذا كان النبي صلى الله عليه وسلم دائما ما أنه قد أرشده الله وأهداه وهو مع ذلك يسأل الله سبحانه وتعالى الهداية وتوفيق فيما روي عنه صلى الله عليه وسلم أنه كان من دعائه يقول اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك فإنك تهدي من تشاء إلى الصراط المستقيم وإذا كان هذا النبي الكريم الذي هو هادي بشير ونذير يطلب من ربه العظيم أن يهديه فحري بنا نحن أتباعه أو نحن أتباعه أن ندوم على أن نسأل ربنا الهداية وأن يثبت أقدامنا على هذا الصراط المستقيم ليكون للإنسان المسلم النجاة في مسيرته يسلك هذا المسلك والمسلك الثاني أنه إذا سأل ربه هذا الصراط المستقيم والهداية السديدة فإنه إذا رسكه الله هذا الصراط فعليه أن يتبعه اتباع هذا الصراط المستقيم لذا يقول الله عز من قائل وأن هذا صراطي مستقيما فاتبعوه فاتبعوه لم يكتفي أو لم يكتفي بإحصال على الصراط لكنه تباه باتباع هذا هذا الصراط المستقيم ثم يقول سبحانه وتعالى ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله لأن عدم اتباع الطريق سبب للتفرق السبل أمام الإنسان فيكون حيرانا لا يدري أي طريق يتبعه لأنه ترك هذا الصراط المستقيم وقد روي أن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبيل على كل سبيل منع شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفارق بكم عن سبيله فالسبل هي ترك الشيطان والطريق المستقيم هو طريق الله سبحانه وتعالى وطريق أنبيائه وطريق عباده الصالحين أسأل الله سبحانه وتعالى أن يهدينا إلى طريقه المستقيم وأن يوفقنا أمل واتباع ما في هذا الصراط أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه فتائب من الذنب كمن لا ذنب له غفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هذا وقف الله وبا جماعة جكس الحمد لله جاس الحمد لله الحمد لله رب العالمين أدوب لدولهم لترى كيري àánú rẹ̀ lórí wa tó tọ́ wa sójú ọ̀nà ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ojú ọ̀nà tí èèyàn ti soríire ayé àti oríire ti alkiyama òun náà ni ọ̀nà tọ́tọ́ èyí tọ́lọ́wọ́n ọba tójúwe rẹ̀ fún wa tí aṣáájú ẹ̀dá Muhammad tó sì ṣàyànnàná gbogbo ìgbésẹ̀ tá a gbé tẹ́sẹ̀ wa òfin níyẹ̀ bó tiẹ̀ jẹ́ sí pé lónìí bàbá wa àwùjọ wa pàápàá àwùjọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí òun lẹ́sẹ̀ rẹ̀ ti yẹ̀ kó lójú ọ̀nà yìí nítorí oníranra àwọn sábàbí èyí tó bílẹ̀ yìí nínú sẹ̀mí ayé ọmọnìyàn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí òun ló jẹ́ sí wípé gbogbo ohun táwọn ṣe láyé àfihàn tọ́lọ́hún o ohun tí wa bá ti darí wa sí òun náà lọ́pọ̀lọpọ̀ ń bá lọ sọlọ́n subhanahu wa ta'ala sọfẹ́ nǹkan yìí tàbí kọfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àṣẹ àgbéyẹ̀wò àlámọ̀rí ọ̀ràn wa lórí àwọn nǹkan wọ̀nyí mọ́ èyí tá ń wò ni wípé ṣé nǹkan yìí ọ̀sán mú nǹkan wá nílé ayé wa sáàrò nǹkan jẹ sáàrì nǹkan mú lórí ọ̀nà táǹtọ̀ yìí nílé ayé wa òun ni púpọ̀ wa lónìí la gbélé ayé wa sí pàápàá àwọn táwọn retí kárí tọ́sọ́nà lọ́dọ̀ wọn àwọn gan ni wọ́n wà nù gbẹ́ àwọn gan ni wọ́n wà nù sínà nítìtorí ntọ́pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ àti ntọ́fẹ́ jẹ láyé oníranran kan tó yàtọ̀ sí tọlọ́hun òun ní àwọn tó yẹ ká wọn rí tọ́sọ́nà òun ni wọ́n ń ju àwọn èèyàn níwèé ẹ̀ nítìtorí orúkọ tí wọ́n pera wọn àti tí wọ́n rò wípé àwọn ń jẹ́ nítorí tí wọ́n jẹ eléyìí ló ti mú ọ̀pọ̀lọpọ̀ lónìí nílé ayé wa ó ti si ẹsẹ̀ gbé lójú ọ̀nà tọ́tọ́ tọ́jẹ́ pé dojoojúmọ́ lórí gbogbo ọ̀pá àrùn kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan one kilo ní òun láti ń bẹ lọ́wọ́ ojú ọ̀nà yìí pé kọ́fẹsẹ̀ wa rinlẹ̀ ń ojú ọ̀nà yìí lónìí òun wa àti gbẹ́sẹ̀ kú mẹ́ ojú ọ̀nà tọ́tọ́ ọ̀nà tí èèyàn lè gbà tí ó ti bẹ̀ jẹ́ ojú ọ̀nà àlìjẹ́nà tí yóò fi rí yọ́nú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa lónìí òun la ti kúrò lójú ọ̀nà yìí ọ̀nà tá n béèrè kọ̀rọ̀rùn fọ́mọ́nìyàn kó rí ọ̀nà yìí tọ̀ bí nǹkan méjì ọ̀bá gbáwájú ẹyọ kan bẹ̀ à ń ṣe ẹlẹ́kejì òun là ń fún sẹ́sẹ́ tó jẹ́ pé ká máa béèrè ìtọ́sọ́nà tàbí orin lẹ̀ lórí ojú ọ̀nà yìí ni. ohun tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń bẹ lọ́rùn rẹ̀ bàbá ń kírun lórí fati àkọ́kọ́ tá à ń ké ìlà àti pé ìdínà sirotoli mustaqim wọ́lìmọ̀lì ilhiraf ìgbọ́ jẹ́ pé lójoojúmọ́ àgbègbè àsìkò òun là ń bẹ lọ́hùn kọ́lọ́hùn kó fi wá sójú ọ̀nà tọ́tọ́ yìí kí ló tún wá bí ìtẹ̀gbẹ̀tẹ̀jú ọ̀nà kò sí tó fàájú wípé awẹ́ aṣọ kan òun là rán àrùn awẹ́ kejì kó lè túmọ̀ nǹkan nínú sẹ̀mí ayé wa à ń bẹ lọ́hùn ni ọlọ́hun sì ń ṣe ṣùgbọ́n títẹ̀lé tọ́sọ́nà yìí agbẹ́jù ẹ̀yìn nínú sẹ̀mí ayé wa ìtẹ̀lé ìtọ́sọ́nà ajù ẹ̀yìn nínú sẹ̀mí ìdààmú balẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn nílẹ̀ ayé lónìí ẹni olórin jẹ́ nìkan wá lọ gbogbo ní máa ń bẹ lọ́hùn wípé ojú ọ̀nà tọ́tọ́ tó ń wà yìí kọ́lọ́ ọmọ yìí ẹsẹ̀ ń kó mẹ́ ìgbà wo lẹ́nu kọ̀ọ̀kan náà lẹ̀ tọ́lá ti yẹ ẹsẹ̀ lójú ọ̀nà yìí dandan kẹsẹ̀ tó sì ti kú ò tí ò ní mọ̀ pé òun ti kú ò yóò mọ ríra rẹ̀ ní sáfù láàrin àwọn mùsùlùmí tí wọ́n jọ máa kírun ó sì ti kú ò ní mùsùlùmí yóò mọ ríra rẹ̀ lágbo àwọn mùsùlùmí tóun náà máa rora rẹ̀ para wọn lòún ṣe tí ò sì sí lára wọn mọ́ nítorí pẹ́sẹ̀ rẹ ti yẹ̀ kúrò lójú ọ̀nà yíyí ẹsẹ̀ kìí sèrè dẹ́ndẹ́n kìí ṣe ohun téèyàn ọ̀bá kì sára ọlọ́wọ́ abiọ́ mọ́jẹ́ ìsẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wọ́n yẹ kó lójú ọ̀nà yìí òun ló fi wàánù ṣe sí ànábì nínú hadith tí wọ́n gbà wá fún wa wọ́n ní máa ń bẹ lọ́wọ́ ní gbogbo ògbà pé Allahumma rabba Jibril à ń pèrè ọlọ́run tó jẹ́ pé wọ́ lọ dá ìwọ lọ dá Jibril ìwọ lọ bẹ̀ wà Mikail Mikail bó ṣe tó nínú àwọn màláìkà ìwọ lọ dá wà Israfil bí Israfil ṣe kàkà tó. nínú ọmọ màláìkà ìrì ọlọ́run lọ bẹ́ẹ̀ má sì gbọ́ ànábì òfin màláìkà bẹ́ẹ̀ lọ́hùn iṣẹ́ fi ń bẹ pé rọ́bà jìbìrì kò sọ pé yá jìbìrì bẹ́ẹ̀ nínú wa nu rẹ ti yẹ tí ọmọ àròjù ọ̀nà ti yẹnu bẹ́ẹ̀ bákàlù tán tó yóò tún pé kínní kan jẹ́ tí ó sọnù lẹ́yìn tó ti kàlù tó wọ́n tún wá tútúbà kan tí ó sọnù tí ó kó bá du ara rẹ̀ tọ́gbà tí ó máa gbínú ẹ̀ pé nǹkan míì tó yàtọ̀ sọba tó ní gbólóhùn tọkọ́ka ibẹ̀ ni ó ti máa ka tútúbà tí ó máa pe jìbìrì yẹ jẹbẹrẹ ì yẹ kìnnì kàmẹlẹkẹ yá ì yóò sọ pé òun ṣe tútúbà yàsí òun ṣe tútúbà ìsáwákà lójú ọ̀nà tí ó sọnù kúò níbi oríire tọ́lọ́run ti fi lọ látara àlùkùránù tí ń ké. ibẹ̀ ni ó ti máa pín okùn àwọn àlìjẹ̀nú léyìí tí ó mẹ́sẹ̀ rẹ̀ kú lójú ọ̀nà dáadáa tọ́lọ̀ subhanahu wa ta'ala tọ́fẹsẹ̀ rẹ̀ lé àdánwò yìí òun ló wà nínú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ànábì ń bẹ ọlọ́run ìtọ́sọ́nà pé ń pe jìbìrì ó ní Allahumma rabba jìbìrì mò ń pè ọba tó jẹ́ pé wọ́n lọ dá jìbìrì bí jìbìrì ṣe gbajúmọ̀ tó tánàbí lòún rí nígbà tó ooru tó má nàbí dé sidratul ọwọ́ ń sọ wípé tọ̀ ibi òun gbọ́dọ̀ du ọmọ lòún dé yìí ṣùgbọ́n bí èèyàn bá báyàn lálejò èèyàn a máa ṣe lálejò ìtòhùn fi ń lo aṣọ ipò wọ́n lọ ọ jáde sí ànábì pẹ̀lú aṣọ ipò tọ́lọ̀ fún un ànábì ròyìn bí iye apá rẹ̀ kan ìtóbò bí jìbìrì ìlú ṣe tó yìí ànábì wa ń bẹ lọ́n pé wọ́n lọ́jà ọba tó jẹ́ pé ló ṣe kíni rọ́bà jìbìrì jìbìrì ìlú bó ṣe tó gbogbo tí a fi yìn tá a fi kì í bó ṣe tó nu màláíkà ọlọ́run lọ bẹ́ẹ̀ ọba yìí ló dáa wà mikael òun ló dá mikael wà israfil kódà ọba yìí ní fàtírọ samawati wal ard kí làdá mi fẹ́ béèrè tó le tó báyìí tírò yìí fi pọ̀ tó báyìí fún ọlọ́run ẹja wo tí ó béèrè kò béèrè owó báwa bá ń kí ọlọ́run tó bá ládàá tiwa nítorí pé bùkátà kan tá a fi ó bí yá owó kan tá a ń wá pé kó ṣe fún wa fàtẹ̀rẹ̀ samawati wàlà àrìd ìrì ọlọ́run ló dá sánmà àtìlẹ̀ khaliqa samawati wàlà àrìd ìrẹ́ ló dá bí sánmà ṣe tóbi tó bílẹ̀ ṣe tóbi tó káwá pẹ́ nìkan ló dá lóní ọmọ abẹ ẹ̀sẹ̀ ẹ̀mọ̀ pọ́ńtì ó bù háyà lọ́ba ọba tó tóbi lọ́ba yìí ìwọ ló dá sánmà ilẹ̀ tẹ́ni kò rìn gbogbo àwọn bàbá wa ti ń bí àjọ ẹ ti ń rìn ẹ̀rìn kẹrùpin lẹ̀ rí àwa tẹ ẹ ta a máa tẹ ẹ bí táwa náà bẹ̀rẹ̀ rìn lẹ́yìn yín àrìn kárùpin ilẹ̀ kọ̀sẹ́nìkan tó tó lòun wá rí bí ilẹ̀ pín sí ọlọ́run ilẹ̀ yìí kí ó tún wá ní ọmọ tó pamọ́ ó fi o tá a bá fẹ́ ṣàdúà oyin ọlọ́run ó kì í ọ̀pọ̀ àyè lànàbì ti fi kọ́ alẹ́ báyẹn ẹ̀wọ̀n gbà tí ó sọ sẹ́yìn dúró ìsìnkìfà ó fẹ́lẹ́ náà kọ́ alẹ́ kí ló fẹ́ sọ ìgìfìrìlì ẹnu àdúrà tánàbì fẹ́ ṣe òní ìgìfìrìlì kọlọ́bẹ̀ tààrà ó ní Allahumma anta rabbi ọkọ̀ yin ọlọ́run ìrì ọlọ́run ọba ìwọ lọ́ba mi tọ́ ọ̀dá mi la ilaha illa ant kò tún sí ọlọ́run míì tá a lè jọ́sìn fún lẹ́yìn rẹ̀ ọlọ́run khalaqtani ìrẹ́ lọ dá mi wà ana abdul ẹrú rẹ ni mo ń ṣe wà ana ala ahadi. ìlérí tí mo ti ṣe fún ọ níjọ́ tó ń pòwe ẹ̀dá wa ní bèbè di ànábì adam pé wọ́n ní màá ana ala ahadi. wọ́n wádìí àtàdéhùn tí mo ṣe pé wọ́n ní máa sìn orí ẹ̀ ni wà ṣùgbọ́n master tattoo ẹ wà nábì òun ọgbà wípé òun ti sin lọ́run dé góńgó kẹ́nìkan ọmọ tara ẹ̀ ní ìsinú ti yẹ yóò pọ̀ òun kírun mọ́ tí wọn bá wá bi léèrè yóò òun ti wà sọ́là ti ògóńgó nínú àwọn ó tún sọ fọlọ́ pé orí àdéhùn rẹ tí mo ṣe ni mo wà ṣùgbọ́n mọ́sítà tààtù bó o ṣe fún mi lágbára tó bó o ṣe fún mi lágbára mọ́ bẹ́ẹ̀ ni mo ṣe ń sìn ọ́. Abu Ulaka bìní matika aláyà ọlọ́run mo ṣẹ́ dídí wá bọ́ gbogbo bí mo rí kí n lọ kí n bọ̀ ọ̀dọ̀ rẹ mọ́ padà sí nítorí ìdẹ̀ra rẹ tó ṣe fún mi. Allah akbar. torí ìdẹ̀ra rẹ ìmíbi lọ báwa náà bá gbọ́ lóyìn ayé wa a máa padà sọ́dọ̀ ọlọ́run a mójú tẹ́sìn ó ní mo dárí gbogbo ọ̀ràn mi padà sí ọ̀rọ̀ ọlọ́run nítorí rẹ aláyà tó ṣe fún mi ìrì ọlọ́run bí rẹ ṣe wá pọ̀ tó yìí mọ́lẹ́sẹ̀ lọ́dọ̀ wà bú mo tún gbé ẹsẹ̀ mi dé o ẹ wà mo tún dé pẹ̀lú kíni pẹ̀lú ẹsẹ̀ mi gbogbo táwọn wí látàárọ̀ ó ń kí ọlọ́run ó ní fàkfèrè ẹnu tó fẹ́ wí náà ni fàkfèrè lè ọlọ́run dáríjì mí wa ináwó la yẹ́kfèrè dùnúbà ìlà àǹtí torí kò sẹ́ni tó lè dárí ẹ̀ṣẹ̀ jiyàn àyàfi ọlọ́run ó fi kọ́ wa níbà àti ṣàdúà irú ẹ̀ náà ni ń ṣe níbi àdéfìtì ẹ̀ ń gbà wá tí fi ń bẹ lọ́hùn ìtọ́sọ́nà ọlọ́hùn ìdáyẹ̀ ó ní wọ́n ní alimul ghaibi wa shahada ohun tó pamọ́ àti tó hàn ìrẹ́ ọlọ́hùn nìkan ló mọ̀ anta tahkumu bayna ibadika fi kanu fihi yakhtalifun alágbára ni ọ́ gbogbo tẹnu ẹ̀dá òkò lé lórí tí wọ́n ń jiyàn sí ìwọ yìí ló dájọ́ láàrin ìwọ ló dá ọwọ́ àìsàn fẹ́ sàdúrà nu ó ń kí ọlọ́run látàárọ̀ àdúrà wọn láfẹ́ ṣe ìdí nìyí ọlọ́run tọ́ mi sọ́nà limaktolifa fihi minal haqi bi idrik gbogbo táwọn èèyàn tí wọ́n bá yà pẹ̀lú sí nínú òdodo tẹnu wọn kò táwọn míì rọ́ọ̀lù bẹ́ẹ̀ tí wọ́n rìn inú òkun tó èmi sí òdodo rẹ kọjá pé inú òdodo rẹ lèmi ó ti máa rìn ọlọ́mọsálá ìtọ́ni kọ̀ọ̀kan wá sódodo ẹ̀ gbogbo tẹnu àwọn èèyàn ń yapa sí hàn kè sọ̀rọ̀ yàn kè sáré mọ́sálá ìmọ̀ tọ́ wá sí ètí sódodo anábì máa ń ṣàdúrà rẹ̀ ó nítorí pé fa innaka táàdì man tasha'u ila sirati mustaqim ìwọ ló lè tó ẹni ọba wọ̀ ọ́ sójú ọ̀nà tọ̀tọ̀ bí èèyàn ọba fẹ́ kẹsẹ̀ wọ́n yẹ̀ kéètó àdúrà ètò báwa náà bá wọn ṣàdúrà àbádàbí ti ń ṣe yìí ó kù ìtìbá hadha sirat bóòlù àṣẹ wa máa tẹ̀ lójú ọ̀nà yìí ojú ọ̀nà tọ́lọ́hún ti tọ́ wa sí tí sọ̀nà tọ́tọ́ bóòlù àṣẹ lè tẹ̀lé tọ́lọ́hún pàṣẹ ìfànàbí náà ni ọlọ́ni wa anna hadha sirati mustaqima ojú ọ̀nà èmi ọlọ́run rèé tọ́tọ́ gbọ́nasán tí ò wọ́ tí ò lẹ́bùrú gbogbo ẹni tí bá ń wẹ́bùrú fojú ọ̀nà tí èèyàn ọba wà lìjẹ́ náà iná ni ọjà sí kọ̀ lẹ́bùrú sèrọ́ọ̀tì ojú ọ̀nà èmi ọlọ́run rẹ̀ mustaqima tó tọ́ ọlọ́run bẹ́ẹ̀ fanabi ọlọ́run fatabi ooo ó ní ẹ máa tọ̀ ẹ máa tọ̀ bòmíì wala tattabi'u subul. ọlọ́ni ẹ má tọ ọ̀nà tó yà wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀nà ẹyọ kan lọ tààrà ni ẹ ma tọ̀ tẹ́ ẹ bá fi lè tọ ọ̀nà tó yà wẹ́lẹ́wẹ́lẹ́ fatafarraqa bikum an sabili yóò gbé yín lùgbẹ́ yóò yà yín kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ fi ní rí ojú ọ̀nà ọlọ́run tọ̀ mọ́ ó bàbá tàbá ń bẹ lọ́hùn tọ́sọ́nà kẹsẹ̀ wo a máa tún bẹ lọ́nbó láṣẹ lè tẹ̀lé ohun táwọn rí àti táwọn bọ̀ ọlọmọsàlá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ojú ọ̀nà yìí òun la síwájú ẹ̀dá anábíwá Muhammad nínú àdísì tí Abdullah bin Mas'ud tó gbà wá anábí jókòó pẹ̀lú àwọn sọ̀hábà ọfẹ júwe ọ̀nà tọ́tọ́ àtọ̀nà tí ọ̀tọ́ fún wọn xata rasulillahi xatan anabi wa mú igi ọwọ́ rẹ̀ bí ọ̀pá ó fi la ìlà tó lọ gbọ́ọ́rọ́ summa qal anabi wa sọ fún wa pé hadha sabilullah ojú ọ̀nà ọlọ́run ẹ̀rí wípé òun ò tún ní kankan tó tún yà lára rẹ̀ bọ́nà ọlọ́run sì lọ tààrà nù lẹ́yìn ẹ̀ ló tún wá mọ́pàá xatọ̀ kututan. anyamine wà á ń ṣìmíàlè ọwọ́ tún fa ọ̀pá kan tó lọ gbọ́ọ́rọ́ ṣùgbọ́n yíyà kan lọ báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọ̀falọ̀ falọ̀ falọ̀ tọ́pọ̀ ó tún falọ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀ tọ́pọ̀ ànábì sọ fún wa wípé áàdì ìṣubùl àwọn ojú ọ̀nà tó yà lọ lóríṣiríṣi yìí alakulu gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan lè sú wa ń bẹ̀ tí ń pe ẹni tí ọ wà á tọ́ ọlọ́run má jẹ́ káwọ́ tọ́ lọ́wọ́ tá a kìlọ̀ lẹ́ẹ̀kan yẹn èyí ti fi ń yé wa wípọ́ dọ̀nà àyàn kẹ́ni kọ̀ọ̀kan wa ká gbìyànjú kárí wípé à ń rìn lójú ọ̀nà tọ́tọ́ yìí béèyàn bá fẹ́ rìn lójú ọ̀nà tọ́tọ́ ìkẹ́ni kọ̀ọ̀kan wọ́n mọ̀ wípé amúrùn fi ghayatil mashaqqa wa kéèyàn tọ ọ̀nà ọlọ́run tọ́tọ́ kó sì má tẹ̀gbẹ́ tọ́jú ọ̀nà kọ̀rọ̀rùn ọ̀rọ̀ kan tó lágbára ni ọ̀nà kan tó ṣòro ó tọ́ ni kí ló dé tó fi lé tọ́mọnìyàn òfin lè máa wà lójú ọ̀nà tọ́tọ́ yìí àkọ́kọ́ ń bẹ̀ ni pé lè anna nafsa al-bashariyya amaratun so ẹ̀mí tọ́lọ́ ń dá máwọ̀ ọmọ èèyàn ẹ̀mí tí máa fa burúkọ̀ yẹn ni. òun ni rírí ọ̀nà tọ́tọ́tọ̀ òun ló fi lè fọ́mọnìyàn nítorí ipá mi ti ń bẹ lára wa àmọ́ ọ̀rọ̀ tó bẹ̀sọ̀ etí ọ̀dà ni máa ń kọ́yàn ànábì Yusuf kọ́ òun ló ń bọ̀ sọ ọlọ́dún àmọ́ wo bá rí unafsi èmi ọ̀fẹ́ mi ìmí má wípé mo gbogbo tí mo ń sọ fún yín torí pé náà nafsala amara tó bẹ̀sọ̀ torí aburú ni máa fi kọ́yàn ilá máa rọ̀hìn máa rọ̀ bí afẹ́ni ọlọ́run bá fẹ́ kẹ́ ó lẹ̀ mí ò ní máa faburú ni òfin ní máa kọ́ ìtí ọ̀dà lẹ̀ mí máa fi kọ́yàn ilà àti tójú ọ̀nà tọ́tọ́ kéèyàn má tẹ̀gbẹ́ kó má tẹ̀jú ọ̀nà kó má bara rẹ̀ mú mi ní láàárọ̀ kó bara rẹ̀ ní nǹkan mi rọ̀lẹ́ ìlófilé nítorí pé mi máa fi ti ọ̀dà kọ́yàn ẹlẹ́kẹ̀jì táti rí ojú ọ̀nà tọ́tọ́tọ̀ fọmọnìyàn fi lé òun ni wípé àdúnìyà màlí atún bilimukriyat wàṣẹyàtìní lè ìsìn wàlìjìn ohun tó fà ní pélé ayé tèmi àtẹ̀yìn bára wa yìí àwọn ohun ẹ̀tàn olókùnrin ẹ̀ ilà títọ̀nà tọ́tọ́ òun ló fi máa ń lé ohun ẹ̀tàn okùnrin ayé. àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn wọ́n tún pọ̀ nulẹ̀ ayé tí wọ́n fẹ́ máa fa àyàn sí ní àṣetọ́ téèyàn ọba jára rẹ̀ kọjá rẹ̀ gbà òun là ti rójú ọ̀nà yìí tọ̀ òun ló fi nítorí gbogbo nǹkan tí wọ́n máa fi rẹ̀ hàn yàn téèyàn ọmọ wò pé a ah, èyí bá sì ṣe dáadáa tán Ah, ó yẹ kí wọ́n mọ̀ páwa náà dá ma ajáde àríta ni wọ́n bá jáde ọjáde gbénu bí ó sì padà alé okùn ọwọ́ ọlọ́run torí ẹ̀ láti rọ́nà tọ́tọ́tọ́ òun ló fi lè fọ́mọ́níyàn torí ìpele ayé ó kún fún ohun ẹ̀tàn òun ló fi jẹ́ pé wọ́n bí aṣáájú ẹ̀dá léèrè. wípé áyàwó gẹ́gẹ́ bí Ibn Abbas ṣe gbà wá fún wa pé áyàwó òun jù lára rẹ nínú gbogbo àyà tí ń bẹ alukur'an ya rasulallah anabi ní àyà kan tí ń bẹ nú ni ní àyà ọgọ́rùn kàti méjìlá ni ó ọlọ́run ti sọ fóun pé fastaqim kama omert fastaqim kama dúró bọ́lọ́n subhanahu wa ta'ala sì pọ̀ lásẹ̀ ọlọ́mọ èèyàn òfin dúró tọ́mọ lónìí gbogbo tí ò sí oníkálukú wá káàkiri kò síbi tá a ti fẹ́ sọ tá a fi rí sọ bójú lágbọ̀nrín àwọn tá a já mélòó sọ nípa mugriyat ohun ẹ̀tàn tó ti kó kálukú lùgbẹ́ ọyẹ mi ọgọ hẹhẹ bí irú táwọn gùn òun náà wá ń purọ́ ọ̀yà ibi tá a bá dé gan ọ̀yà kílé owó ti máa tó méjì mẹ́ta káàkiri ìlú òun náà wá ń gbọ́ ó ń gbé ọ̀rọ̀ ọlọ́run ó ń forí gbé gbàná tí nítorí mugriyat ohun ẹ̀tàn tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ti wulẹ̀ kó ní láyé tó inú fi ọlẹ̀ nu ẹnu títọ́ lọ́hùn tá a bá ṣe òníyọ́ sẹ́kù fún wa ọlọ́mọ sàlàyé wa. téèyàn bá wá ń tẹ̀gbẹ́ tẹ̀jú ọ̀nà yìí nǹkan méjì náà ni máa bì mo sọ fún wa pé tá a bá fẹ́ dúró lọ́nà tọ́tọ́ mo sọ fún wa pé ọ̀nà méjì látọ̀ a máa bẹ lọ́hùn ìdáyà a sì máa bẹ lọ́hùn rẹ̀ ní nǹkan méjì náà ló bí òun náà àkọ́kọ́ ń bẹ̀ ojú ọ̀nà tọ́tọ́ ìgan ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn wọ́n ti ṣàyè màkà sí wọn gbogbo omi tí kálukú bára rẹ̀ ti ń tọ̀ náà lọ́gbà pé lọ́nà òun lẹni tó fi sọnù lójú ọ̀nà fi pọ̀ láyé kódà bá sọ fún un pé tó sọ pé tá wa tí wọ́n ti ọ tí wọ́n máa ń ṣe ń jọ náà tá à ń jáàlù sirat ìsàyìmọ̀kan sójú ọ̀nà òun òun ni máa ń bí kọ́mọnìyàn kó lùgbẹ́ wà ádámùlẹ̀ ẹ̀lùmí bìhì àìwá ìmọ̀ lójú ọ̀nà yìí ọmọ èèyàn máa sọnù ni téèyàn bá fẹ́ wà lójú ọ̀nà tọ́tọ́ ọ̀ ìmọ̀ ni ó nímọ̀ kèé sọ̀rọ̀ àfa alámọ̀ ní ṣe nǹkan àwa náà ń ṣe òun kọ́ lójú ọ̀nà yóò tọrọ bara bí ilẹ̀ làáfà àlàmọ́rí náà tábàrà bá gbé tó ṣe ti ọ̀tọ̀ ọmọ wò pé ntọ́da tó ṣe náà ntọ́da bẹ́ẹ̀ ṣe jọwọ́ ẹgbẹ́ lọ́nu àìsí ìmà nípa ojú ọ̀nà tọ́tọ́ tá à ń sọ yìí fọ́pọ̀ ọmọnìyàn ọmọpọ̀lọpọ̀ sọnù ó mú wọn sọnù ìlọmọlọ́hún pé àwọn nàṣọ́ra pé ń sirata ladhina an'amta alayhim ghayril عليهم alayhim waladdallin àwọn tọ́lọ́hún júwe pé wọ́n sí lọ́nà wọ́n sọnù ó làwọn nà sọ́ra nítorí wípé wọ́n gbà pé wọ́n sí lọ́hún ṣùgbọ́n gbogbo tí wọ́n ń pè lẹ́sìn alajahal orí àìmọ̀kan òun lọ lọ́hún fi ní ká máa bẹ̀ pé káwọn ọmọ dàbí wọn tọ́jẹ́ sí wípé tí wọ́n ń pè lẹ́sìn tí wọ́n fi sin lọ́hùn àìmọ̀kan e, tẹ́yìn bá mọ̀ ni kọ́pọ̀ ọmọ ẹ̀dá tó lọ́n dá kó pe lọ́mọ ọlọ́hun kó tún padà yá kó tún pòun gan tún lọ ọlọ́hun kó tún yá kó tún gbéra kèé sọ ọmọ ọlọ́hun kèé sọ ọlọ́hun ẹ̀mí ẹ̀mí kọ́sádàrú àìmọ̀kan ni tẹ́yìn bá mọ̀ kánmọ̀kan bóun gan bá ń kọrin tí ò sunwọ̀n yọ́ọ́ máa fi tí ẹ̀ gbọ́ pé orin tóun sì ń kọ yóò ṣe kí kọjá kó dùn ṣùgbọ́n tí èèyàn bá ti ń fa ìmọ̀ kan sayọ̀ tí ò gbé ojú ọ̀nà tá a wà yìí tóun náà máa fi mọ̀ tẹ́lẹ̀ yọ sọnù bí àwọn nàṣọ́ra ẹlẹ́kẹ̀jì nínú tá a lè lò tẹ́sẹ̀ wo fi rinlẹ̀ lójú ọ̀nà yìí tá a ti ìtẹ̀gbẹ́tẹ̀jú ọ̀nà òfin ní wọlé ọ̀nà tí máa ń gbà wọlé ni adam istikọ́ọ̀mà àléyìí wa ìtìbáyìí alẹ́ ilmi bihi béèyàn ọba ti wá máa ṣe gbìyànjú pé ìtì mo gbọ́ lójú ọ̀nà yìí jẹ́ ń ṣiṣẹ́ fún kọ́ wá sínú sẹ̀mí ayé mi yóò sì máa rìn gbẹ́ ìṣègbìyànjú fún iṣẹ́ ẹ̀sìn òun ni máa ń jẹ́ kí ìrìnlẹ̀ lójú ọ̀nà yìí ni máa fi rọrùn ṣùgbọ́n tí ọba gbé ẹ̀mí ẹ̀ kọ́ pàǹtẹ̀tì ẹ̀ kó gbé tọkàn fílẹ̀ síbi tó wà ibi òjò pọjọ́ sí náà lọ́bọ̀jọ́ ibi tó dò tó bá pa ọjọ́ ẹ̀mí ẹ̀ sí ibẹ̀ náà lọ́ọ́ máa bẹ́mi ẹ̀ ṣùgbọ́n wọ́n gbà tó bá ń gbé rìn tó ń fi ṣiṣẹ́ wípé tó gbìyànjú eléyìí tó ṣe yìí wọ́n lára ẹ̀sìn ni ìwọ náà ó sì rí wípé ẹsẹ̀ rẹ̀ ó sì máa rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn yìí eléyìí lọ́dọ̀ náà yàn àìsíṣẹ́ fún tá a mà òun ló kó bá yahudi tọ́lọ́ fi ní gẹ́rẹ́ lẹ́mọ̀kúndóbi àlẹ́yìn tí wọ́n fi dẹni ọlọ́run bínú sí torí gbogbo táwọn ọmọ àwọn ọjọ́ nàṣàrà aláìmọ̀kan làwọn lórí àìmọ̀kan ni wọ́n gbé ẹ̀sìn tí wọ́n kà yahudi mà ṣùgbọ́n wọn ṣiṣẹ́ fún òun ló mú wọn ni wọ́n fi di ẹni àbínú sí ọlọ́run ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni tọ́lọ́run ọba tí ó bínú sí ọlọ́run àbẹ̀ Allahumma ìdínà wàsàdínà. واذكر بالهدى هدايتك طريقا وسدد سداد السهم يا رب العالمين اللهم مسألة يتوين قوكان واسيونا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ọlọ́run àfi tóbi rẹ̀ àfi bíọ́ ìrẹ́lọ́ba tó ọmọ tó ẹ̀dá sọ́nà ojú ọ̀nà àbùkún ojú ọ̀nà àánú ojú ọ̀nà àlìjánà rẹ̀ tó tọ́ wá sí májẹ̀kẹsẹ̀ wọ́ yẹ̀ ń bẹ̀ wọ́n túbọ̀ fi ẹsẹ̀ wá rinlẹ̀ gbogbo tá a ṣe tá a fi di ẹni àṣepè sọ tá a fi di ẹni tó bínú sí ọlọ́run dákun má fi ṣe àdánwò fún wa ọlọ́run má jẹ́ a lè ṣe ọlá àti tóbi ọlọ́run orílẹ̀-èdè yìí ọlọ́run àbíọ́ má jẹ́ kó orílẹ̀-èdè náà bàjẹ́ orílẹ̀-èdè yìí bani mo dúró tọ́ ọlá àti tóbi ọlọ́run àwọn tí wọ́n ń darí wa ọlọ́run dákun bá ọkàn wọn pọ̀ sójú ọ̀nà rẹ̀ ọlọ́run bá nípa ọkàn wọn pọ̀ sójú ọ̀nà rẹ̀ fi ọkàn wọn ṣe lọ́kàn tí yọ páyà rẹ̀ tí wọ́n lè ṣe dáadáa fún wa ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ gbogbo ayé ibi tí rúkò rúdò tí àìbalẹ̀ ọkàn wà lórílẹ̀‐èdè yìí ọlọ́run abẹ́ ọ bani ránṣẹ́ àlàáfíà sí wọn ọlọ́run ránṣẹ́ ìtùnú sí wọn àwọn àyè tí fàyàbalẹ̀ wà ọlọ́run mọ́ pa wá láyà ọlá àti tóbi ọlọ́run ìpínlẹ̀ wa tá a wà yìí mọ́jọ́ dàrú àwọn tí wọ́n ń darí wa ń bẹ̀ ọlọ́run bá ní lò wọ́n ọlá àti tóbi ọlọ́run bọ́ bá kú fẹ́ lóyàn fún kankan ọlágbára àti lò ó ó lè máa bá nǹkan bọ̀ tó sì yí padà sí dáadáa fún tó fẹ́ lò fún ọlọ́run àbẹ̀ ọmọ sálá ìbáni lò wọ́n fún tiẹ̀ àmọ́ pé tó o bá ti lò wọ́n fún tiẹ̀ wọ́n ó sì wá láǹfààní àìlò wọ́n fún tiẹ̀ ni wọ́n ò fi wúlò fún wa ọlọ́run àbẹ̀ ọ lò wọ́n fún tiẹ̀ o jẹun ó lè wúlò fún wa jẹun ó sì á láǹfààní ìlú wa tá a wà yìí ìlú náà mẹ́jọ dàrú ọlọ́run mẹ́jẹ ìlú náà dàrú òjò kẹ́ẹ̀rẹ́ òjò òbùkún rẹ máa rọ̀ fún wa nínú ìlú náà ọ̀la tí wọ́n bá ń rọ èròjẹ́ ti Islam ní kó jẹ́ kó ti Islam ní kó jẹ́ kó pọ̀ fi ìgbàgbọ́ rẹ àtọ̀nàmà rẹ ọlọ́run ọba bá ní tàn ká nínú olùwà yìí gbogbo àwọn tá a ti gbàgbọ́ yẹ tá a rìn bẹ́ẹ̀ ọlọ́run má lè akó bẹ́ẹ̀ máa fàánù rẹ bá wa gbé ọ̀la títóbi ọlọ́run inú ilé ìsìn wa yìí mọ́jọ́ dàrú gbogbo àwọn tá a ní lágbẹ̀sẹ̀ láwọn bàbá wa àwọn àyà wa inú ilé ìsìn yìí ọlọ́run jẹ́ ẹgúnlẹ̀ dáadáa o ọlọ́run jẹ́ ẹgúnlẹ̀ rí o ọ̀la títóbi ọlọ́run gbogbo samaria dín tàjọ ń ṣe bàdà nínú lẹ́sìn yìí àìní ṣe tọ́lọ́run mọ́ má fi ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá títóbi ọlọ́run àlámàrí ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa jọjọba ṣe ń fẹ́ àlékún imán ọlọ́mọsálá ìṣe fẹ́ni kọ̀ọ̀kan wa àlékún bẹ̀rù rẹ ló kan aya wa ọlọ́run dákun máa ṣe fún wa jẹ́mánì rí ọmọ gbòòrò ọlá títóbi ọlọ́run kálékún lórí ayé ọlọ́run jẹ́ àlékún lórí alikiyama alijanna ọlọ́run ọlọ́run bá ní tọ́jú wọn bá ní sin wọn ní dòríyà táǹtọ̀ yíbà ọlọ́run sin wọn ní ọmọ àlùbáríkà láti tóbi ọlọ́run ọ̀lẹ́lá ìlàhà ìlọ́lá gbogbo aboyún ayé sọ̀kalẹ̀ wọn jẹ́ rọrùn gbogbo àwọn tí ń rẹ̀ sí ṣe bá ní máa ṣe o gbogbo àwọn tí ń rẹ̀ sí ṣe bá ní máa ṣe o ó fi dénú léèsì yìí gbogbo ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa ń gbà sàrànsí fẹ́sìn àrànsí ọlọ́run ọmọ abẹ́nìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run àlékún àsìkí ọlọ́run ó ṣe fún wa ọlá làhàwùlẹ̀ wàlàkọ̀ wọ̀tẹ́ سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك